الحمد لله الذي تواضع كل شيء لعظمته الحمد لله الذي استسلم كل شيء لقدرته الحمد لله الذي دل كل شيء لعزته الحمد لله الذي خضع كل شيء لملكه الحمد لله الذي أرسل محمدا صلى الله عليه وسلم شفيعا لأمته àwọn ìjọ amadíyà àwọn tó ní kọ̀díyà níyà àwọn tó ní làhọ́ríyà káàkiri gbogbo àgbáyé wọn kì í ṣe mùsùlùmí o amadíyà lẹ̀sìn tí wọ́n ń ṣe mírísà gulam ahmadu lànábì àwọn amadíyà lòjíṣẹ́ àwọn amadíyà múrítàdọ̀ ni bàbá rẹ̀ wọn kì í ṣe mùsùlùmí o amadíyà rẹ̀ sí tí wọ́n ń ṣe masihu tí a ń retí isa ọmọ mariama kì í ṣe gulam ahmadu torí aláwo kò rán níṣẹ́ bí kò sí èṣù ẹni ẹ̀kọ́ tó ń jẹ́kọ̀ dìyà níyà kí gbogbo wa lọ mọ̀ dájú pókúrọ ní mírízà mírízà gulam ahmadu pẹ̀lú nájímù ilẹ̀rọ òkúrọ ní gbogbo wọn o kára ó fi sọ̀rẹ́ sọ́wa káàmọ́dì kèfèrí o tí ìjọ àwọn amadíyà pẹ̀lú ìjọ tìjáníyà pẹ̀lú ìjọ àwọn ṣíyà káàláwùlàwà níbẹ̀ Mirza Gulam Ahmadu àti Ṣéhù ahmeda tó lẹ́sìn tìjáníyà pẹ̀lú Ibrahim Niyas òkúrọ̀ ní gbogbo wọn o ẹ jẹ́ ká padà sínú súnà súnà ànábì Muhammad òjíṣẹ́ gbogbo àgbáyé tó sì jẹsẹ̀ dé òpin ká láwùrán wá sí o kó fi súnà rẹ̀ bó بسم الله والحمد لله والصلاة والسلام على خاتم النبيين وإمام المرسلين والسلام عليكم ورحمة الله وبركاته òní yawmul khamis déètì òní ní ọjọ́ kejì oṣù karùn-ún jùmọ́dá al-ula ọdún fourteen forty two ìtẹ̀síwájú lórí àkórí ọ̀rọ̀ wa irọ́ amadíyà èyí ni irọ́ amadíyà apá kẹjọ insha allah lábẹ́ àkọlé àwọn tíra àwọn tíra sánmà ìjọ ahmadiyya nígbà tí mo bẹ̀rẹ̀ ọ̀rọ̀ lórí àwọn tíra sánmà ìjọ amadiya mo mú ọ̀rọ̀ kan wá wípé síwájú kó tó di pé a máa kán lu tíà rẹ̀ tó pè ní tíra sánmà mo ní abùkátà sí. Si, abùkátà sí ìmọ̀ tó yè kooro nípa ìgbàgbọ́ Islam lórí ìgbàgbọ́ nínú àwọn ànábì Allah àti àwọn tírà sánmà mo rántí pé mo sọ bẹ́ẹ̀ lásọtúnsọ mo tún fi rinlẹ̀ wípé kò sí bí a ṣe fẹ́ sọ̀rọ̀ nípa àwọn tíra sánmà tí ọ̀rọ̀ náà kò ní jẹ mọ́ àwọn ànábì tí aláwo fi tírà náà ràn sí ayé nítorí wípé bí ẹnìkan ọba jẹ ànábì ọlọ́run bí ẹnìkan ọba jẹ́ òjíṣẹ́ irú ẹni bẹ́ẹ̀ ìmísí yìí náà ni onítọ̀hún yóò fi jẹ́ ẹ. àní rí ẹnìkan kó jẹ́ ànábì ọlọ́run ní òdodo tàbí kó jẹ́ òjísí ọlọ́run ní òdodo àfi kí Allah ó fún ní ìmísí mímọ́ tí wọ́n ń pè ní ní èdè òyìnbó lárúbáwá wahayun yorùbá ń pè ní wáàyí ìmísí. ok bákan náà mo tún fi rinlẹ̀ fún wa wípé gbogbo ẹni tí ò bá kọ́kọ́ mọ ọ̀rọ̀ tí Islam sọ lórí ọ̀rọ̀ kó mọ̀ dáadáa ó súnmọ́ wípé ìgbàkígbà tí wọ́n bá gbé irọ́ wá bá a ṣe sì mọ̀ pé irọ́ àwọn tí máa ta irọ́ fún ni wọ́n máa kùn lọ́dà tí ó máa dán yìnrìn yìnrìn yìnrìn ok ìgbàkigbà tẹ́ ń bá gbé irọ́ wá bá ẹni tí ò bá sí òdodo lọ́dọ̀ rẹ̀ ẹni tí ò sí ìmọ̀ tó yè kooro nípa ìsìláàmù lọ́dọ̀ rẹ̀ ìgbàkigbà tí wọ́n bá gbé irọ́ wá bá wọ́ọ́rọ́wọ́ ni ó tẹ́wọ́ gbà tó bá ti wá tẹ́wọ́ gbà tán Ọmọ ń ṣòro láti fi sílẹ̀ fún òdodo ọmọ ń ṣòro gan-an ó ń ṣòro nítorí wípé bí onítọ̀hún ò bá tí ì máa rí nǹkan jẹ lábẹ́ ẹ̀rọ tí ò bá tí ì máa rí nǹkan pọ́nlá lábẹ́ ẹ̀rọ ó ṣeé ṣe kó rọrùn fún un. bákan náà tí onítọ̀hún ò bá tí ì kó ẹbí jọ lábẹ́ irọ́ tí wọ́n gbélé lọ́wọ́ ó súnmọ́ kó ronúpìwàdà àmọ́ gbogbo ẹni tó bá ti ń rìn nǹkan pọ́n lá tó bá ti ń rìn nǹkan pọ́n lá lára irọ́ bẹ́ẹ̀ bá bá a sọ̀rọ̀ ọ̀dọ̀tún la mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n kò ní gbọ́ àfi nínú àánú àlọ́ òlùkù. ẹni tó ti fẹ́yàwó ní agbo àwọn òkùrọ̀ ẹni tó ti lọ́kọ ní agbo àwọn òkùrọ̀ tó ti bímọ ìgbàkigbà tí òdodo bá dé bá ọmọ ńlágbára gan-an torí pé bó bá ṣe ń wájú bẹ́ẹ̀ ni ọmọ wo ẹ̀yìn bó ṣe ń wo sánmà bẹ́ẹ̀ náà ni ọmọ bóò là á ṣe báyìí o a mọ̀ pé irọ́ la gba a ti ń jẹ nídìí irọ́ a ti fẹ́yàwó nídìí irọ́ a ti lọ́kọ nídìí irọ́ ẹ̀yin wá dé ní ìsìn ẹ ni ẹ sì fi ẹ̀dí ẹ sì fi ìdí rẹ̀ ẹ sì fi hàn wá wọ́n máa ń sọ̀rọ̀ fáwọn ènìyàn ẹ̀jẹ̀ á ká bẹ̀rù Allah ká bẹ̀rù ọjọ́ tá a wọnú lẹ̀ sùn ah, ohun tá a lérò pé ó rọrùn kò má rọrùn inú sàárè ó mà mọ ooru ju nǹkan tẹ́ ẹ lérò lọ inú sàárè ó mà lágbára gan-an mọ̀ ni ilé tí yìnyín ò dé rí ìyẹn ó sì wọbẹ̀ lóòjọ́ ọba aláàmú kò bá láàmú wọ́n da ìyẹ̀pẹ̀ bò mọ́lẹ̀ ọba láàmú kò bá láàmú wọ́n dè pa mọ́lẹ̀ ṣébi tó sì wá máa fi àlèkìyámà rẹ tajókà nìyẹn ìwọ arákùnrin àti arábìnrin ẹ bẹ̀rù naam ní àná. mo wá mú àwọn àdíìsì wá wípé tí aláwo bá tiẹ̀ sọ ọ̀rọ̀ kan nu Quran tí ó bá yé wa ó sì súnmọ́ kó má yé wa àmọ́ ẹni tí ọlọ́run fi sẹ́rán ó ti máa ṣe àlàyé rẹ̀ fún wa tá a fi ní ṣì í gbọ́ tá a fi ní ṣì í lò nípa bẹ́ẹ̀. Suratul Ahzab Quran thirty three verse forty níbi tí Allah ti sọ nípa òjíṣẹ́ rẹ̀ pé káátámà nàbí yìí ni pé òun ni káátámà àwọn ànábì ìtumọ̀ káátámà lọ́dún ẹni tí wọ́n pè bẹ́ẹ̀ òpin ni kì í ṣe òrùka òòlù ìtumọ̀ káátámà lọ́dọ̀ ẹni tí wọ́n pè bẹ́ẹ̀ nínú àyà yẹn òun ni wọ́n sápè bẹ́ẹ̀ ìtumọ̀ rẹ̀ lọ́dọ̀ rẹ̀ ni òpin àwọn ànẹ́bí ọlọ́run káátámà lọ́dọ̀ ẹni tí wọ́n pè bẹ́ẹ̀ kò túmọ̀ sí òrùka òòlù ẹ wá bá mi dìjọ amadíyà léèrè wípé àwa àti àwọn à ń fa ọ̀rọ̀ káátámà nàbí yìí pé kí ló túmọ̀ sí ok à ń já àsìtúmọ̀ káátámà nàbí yìí wípé kí ló túmọ̀ sí kò tako làákàyè tá a bá ń jà sí ìtumọ̀ ọ̀rọ̀ nínú Quran ká sọ pé ọ̀rọ̀ ànẹ́bì ni ó yanjú ẹ̀ àbá túlẹ̀ mọ̀ tí ó yanjú ẹ̀ ni kò sí. Si ànẹ́bì lọ́lọ́run fi sẹ́rán ẹni tá a sì fi ó mọ̀ túmọ̀ lọ ẹni tá a fi sẹ́rán ó gbọ́ iṣẹ́ yẹn yé yékéyéké jù wá lọ àti pé Allah subhanahu wa ó jẹ́ ká mọ̀ nínú kùránì wípé ìtumọ̀ àlùkùránì tó dáa lànàbì máa fún àlùkùránì nípa àwa ti mú àdìsí wá nínú Bukhari nínú Muslim nínú Ahmad ìwọ̀nba yìí tá a rí mú wá nìyẹn o ó pọ̀ jù yẹn lọ o àmọ́ nítorí pé tá a bá kàn ní ká máa mú àdìsí wá nìkan lórí pé ìtumọ̀ kátámà nàbí yìn ni òpin àwọn ànábì Ọlọ́run pẹ̀lú yọ̀ǹda àlọ́ o mo lè má lè parí gbogbo ẹ̀ láàrin oṣù kan níbi tó pọ̀ dé níbi tó pọ̀ dé nítorí wípé Bukhari gbà wá Muslim gbà wá Abu gbà wá Tirmidhi gbà wá Anasai gbà wá Ibn Majah gbà wá Tọ̀bàránì gbà wá kò sí aládìsí kan including imaamu wa Maliki nínú muwátàwù Maliki rẹ̀. gbogbo àwọn tí wọ́n gbọ́ ọ̀rọ̀ ànẹ́bì wá gbogbo wọn ni wọ́n sọ pé ìtumọ̀ tànẹ́bì fún kátámà nàbì yín ni òpin àwọn ànẹ́bì ọlọ́run. ẹ̀yin tẹ́ ẹ wá jẹ́ ọmọ amadíyà ẹ̀yin náà àwọn yín léèrè wípé ìtumọ̀ wo ni fún nàbì yín nínú tẹ̀lé rí jáde fún wa tí ó làlàáfíà. ẹ jẹ́ ká ti bẹ̀yẹn bẹ̀rẹ̀ lónìí. mo taari ìpèníjà sí ẹ̀yin ọmọ lẹ́yìn ìjọ amadíyà tẹ́yìn náà sì tẹ́tí gbọ́rọ̀ mi wípé kátàmánàbí yìn nínú àyà àlùkùránì yẹn súrọ́tùlẹ̀ ahazab quran thirty three aya forty. mo fi rinlẹ̀ wípé anabi muhammad sallallahu alayhi wa sallam tí Allah ròyìn rẹ̀ pé ó ní khatama nabiyyin ìtumọ̀ kan péré ló fún un ìtumọ̀ kan náà sì ni òpin àwọn ànábì ọlọ́run òpin àwọn ànábì ọlọ́run ẹ̀yin ọmọlẹ́yìn àwọn àgbà àti àwọn àfáà nínú ìjọ amadíyà ẹ mọ àwọn àfáà yín dáadáa ẹ mọ ibi tí wọ́n ń gbé ẹ mọ orúkọ wọn ẹ ní nọ́mbà wọn lọ́wọ́ ẹ ní kí wọ́n bọ́ síta kí wọ́n mú àdíìsì ẹyọ kan wá. péré èmi mú àdìsí bíi mẹ́fà sí méje wá láti jẹta títí di àná mo wá ní ìdí àdìsí ẹyọ kan láti ọ̀dọ̀ ànábì Mohammed Muhammad sallallahu alayhi wa sallam tó máa túmọ̀ káátámà sí òrùka òòlù fún ànábì Mohammed Muhammad sallallahu alayhi wa sallam. mò ń retí o mò ń retí ẹ sì ti máa bẹ́ẹ̀ sílẹ̀ kàn mí lára gbogbo yín lẹ ní nọ́mbà mi lọ́wọ́ èyíkéyìí àáfàá yín ẹni kó ẹni kó ẹni kó mọ́ lòtúmọ̀ tara tiẹ̀ òun kọ́ ni ọlọ́run fún ní Quran ànábì ni ọlọ́run fún ní Quran nítorí náà èmi lè túmọ̀ rẹ̀ lọ́dọ̀ ara mi ìwọ náà lè túmọ̀ lọ́dọ̀ ara rẹ nígbà tí ìtumọ̀ tá a bá jọ fún yìí tó bá ti wá di ìfàǹfà lọ a wà á padà sí ọ̀dọ̀ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam a padà sọ́dọ̀ rẹ̀ ibi tá a sì padà sí náà ni tírà hadisi kí gbogbo àfa àmàdíyà ayé pátá kí wọ́n parapọ̀ kí wọ́n lọ mú àdíìsì ẹyọ kan wá péré àdíìsì kan mi ò nídìí méjì o àdíìsì ẹyọ kan látọ̀dọ̀ ànábì tádìsì náà làlàáfíà táwọn àfọ òní pè ní táwọn onímọ̀ àdíìsì òní pè ní àdíìsì àgbélẹ̀rọ tí wọn ò ní pè ní àdíìsì tó lẹ gẹ́gẹ́ bí irú àwọn àdíìsì tèmi mú wá nígẹta àtàná lórí kátámọ̀ nàbìyíìnì kí gbogbo àfa àmàdíyà tó fẹ́ mọ̀ tú kátámọ̀ nàbí yìí sí òrùka òòlù kí wọ́n lọ mú àdíìsì ẹyọ kan wá péré àdíìsì ẹyọ kan péré mi ò ní di méjì ẹyọ kan ó ti tó ẹyọ kan tí ó kanta ẹgbẹ̀lẹ́gbẹ̀ àdíìsì lórí ìtumọ̀ tànàbí fún kátámọ̀ yìí ni wípé wàkútì mà bí ya nàbì yùn wàkútì mà bí ya ànàbì yùn èmi ni wọ́n fi ṣe òpin àwọn ànábì ó tún wá fàṣàrà rẹ̀ wípé fàlà nàbí yàbáàdì wàlà rọ̀ṣùl ànábì kan ò ní sí lẹ́yìn mi òjíṣẹ́ kan sì ní sí lẹ́yìn mi mọ́ kí àwọn àáfàá amadíyà worldwide not only in Nigeria but also abroad from abroad kí wọ́n mú àdíìsì ẹyọ kan wákìlẹ̀ tó ṣú mọ́ wọn lọ́wọ́ torí ilẹ̀ amadíyà ti fẹ́ ṣú báyìí o ilẹ̀ wọn ti fẹ́ ṣú o kí wọ́n mú àdíìsì ẹyọ kan wá péré tí wọ́n kọ̀ sọ pé ani abi huraira tàbí ani abdullahi ibnu mas'ud tàbí ani abdullahi ibnu umar tàbí ani aisha tàbí ankaza ani abi sa'id alikudiri àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn sọ̀hábà tó máa ń gba àdìsí ànẹ́bì wá kí wọ́n sì sọ pé ànẹ́bì sọ pé ìtumọ̀ káátámà nàbí yín òun ni pé èmi ni ọlọ́run fi ṣe òrùka ọwọ́ fún gbogbo àwọn ànábì ọlọ́run I just need that for the sake of clarification for the sake of the truth please bring out one tradition one tradition a tradition a prophetic tradition